والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله في الحديث الخامس عشر بعد الألف وأن عائشة رضي الله تعالى عنها أن ابنة الجوم لما أدخلت على رسول الله صلى الله عليه وسلم ودعا منها قالت أعوذ بالله منك فقال لقد عذت بعظيم الحقي بأهلك رواه البخاري وعن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لا طلاق إلا بعد نكاح ولا عتق إلا بعد ملك رواه أبو يعلى وصححه الحاكم وهو معلول وأخرج ابن ماجه عن المسور بن مخرمة مثله وإسناده حسن لكنه معلول أيضا وأن عمر وأن عمر بن شعيب عن أبيه عن جده رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لا نذر لابن آدم فيما لا يملك ولا عتق له فيما لا يملك ولا طلاق له فيما لا يملك أخرجه أبو داود والترمذي وصححه ونقل عن البخاري أنه الصح ما ورد فيه أحاديثي أنا ولا ب إنتو نسيك لكيكا أبني سلة إقبال لكوكا ولا تدعى عائشة ولا أبقى يا نسيك ó ní ọmọbìnrin aljaun ó jẹ́ obìnrin kan tánàbí sallallahu alayhi wa sallam tó gbé níyàwó bàtà gbé wá tá a gbé wá bá nàbì sallallahu alayhi wa níyàwó ànábì súnmọ́. kéésì pọ́ba lò ànábì gbé ara rẹ̀ ó gbé súnmọ́ arábìnrin obìnrin wa ní a'udhu billahi mink ọ̀sàdì ọlọ́run kúrò lọ́dọ̀ rẹ̀ ànábì ní laqad 'udhti bi'azim ó ti fi ọlọ́run tó tóbi ó ti fi sáàdì. الحقي بأهلك لا باوي عليه يعني. الإمام البخاري أن لك باي باي جادي أقول أو أبني كي أو بني الجون بابا لي هنا النعمان ibnu abil jawnil kindi bàbá yìí wá sí ọ̀dọ̀ anábà muhammed sallallahu alayhi wa sallam wọ́n á nírè anábì kí ló rí sí kí n fi ọmọbìnrin kan fún ọ tó jẹ́ pé ń bẹ nínú àwọn èèyàn tó rẹwà jù nínú àwọn obìnrin tó rẹwà jù láàrin àwọn lárúbáwá lọ́wà. ọmọbìnrin yìí ó ti lọ́kọ rí tẹ́lẹ̀ so ọmọ àbúrò bàbá rẹ̀ lọ́fẹ́ ṣùgbọ́n àbúrò bàbá yìí ṣaláìsí. ọmọbìnrin yìí wá jẹ́ pé ó ń wù kó jẹ́ pé wọ́n lọ fẹ́ o so bàbá lọ agbẹnusọ fún kò sí tàbí ṣùgbọ́n ìpè anabi sallallahu alayhi sallam kò dàbí ẹnikẹ́ni nínú àlùmọ́ yìí gbogbo èèyàn ló wù láti bá anabi dà nǹkan pọ̀ báyà nípa fífẹ́ ọmọ anabi àbí fífọ́ ọmọ fún anabi sallallahu alayhi sallam nítorí táyìn bá fẹ́ ọmọ ànábì sallallahu alaihi wasallam ọmọ tọ́mọ ànábì bá bí fún yín ara ilé ànábì lọ́mọ ọmọdé àwọn àdájọ́ ńláńlá tàpọ́nlé tàyẹ́sí ó ń bẹ fáwọn ará ilé ànábì tí ò sí fáwọn ará ilé ibòmí torí ẹ̀ gbogbo ẹni tó bá ní làákàyè yóò wù ká pò ń fẹ́ ọmọ ànábì wa Muhammad صلى الله عليه وآله وسلم sallam yóò sì wú gbogbo ẹni tó rí rẹ̀ bá pé láti jẹ́ pé ó rí ọmọ fífún ànábì sallallahu alayhi wa sallam nítorí pé ọmọ tẹ́ bá rí fífún ànábì sallallahu alayhi wa sallam ní kété tánàbì sallallahu alayhi bá ti fẹ́ ó ti dìyà wa ó ti dìyà fún bàbá rẹ̀ gan azwajuhu ummahatuhum ọlọ́run àwọn ìyá anabi sallallahu alaihi wasallam ìyá àwọn olùgbàgbọ́ òdodo ni wọ́n jẹ́ o gbàtí bàbá rẹ̀ náà sì jẹ́ mùsùlùmí a jẹ́ pé tọ́ ọba ti fọ́mọ rẹ̀ fún anabi sallallahu alaihi wasallam ìyàwó ànábì ọmọ rẹ̀ ó ti wà nípò ìyá fún ọ nídìí ìmánì ipò ńlá lélẹ̀ yàtọ̀ sí pé gbogbo ẹni tó bá fi lè jẹ́ ìyàwó ànábì sallallahu alaihi wasallam láyé ìyàwó rẹ̀ ni nínú àlùjánnà yẹn ni pé àrídájú tí iyèméjì kan ò lè wọnú rẹ̀ nípa pọ́mọ àlùjánnà ni ó ti ṣẹlẹ̀ sóbìnrin akórí rẹ̀ àgbẹ̀ tilẹ̀ jẹ́ pé bàbá màmá tó máa struggle tó dára wọn but a ti guarantee tẹnìkan báyìí nù family oríire ni gẹ́gẹ́ bọ́lá ti sọ pé yáa yọ lẹ́dí na amánu kú ànfọ́sẹ̀kùn wa àhìlẹ́kùn nàárọ̀ wà kúndù hànàṣù wà lẹ́xìjàrọ̀. ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ ṣọ́ra yín ẹ ṣọ́ àwọn ìyàwó àtàwọn ọmọ yín níbi àti wọná iná tó ṣe pé kù rẹ̀ òun làwọn èèyàn àtàwọn òkúta. ókè ìwọ gẹ́gẹ́ bí bàbá ìwọ gẹ́gẹ́ bí ìyá. Okay, ọ̀nà tí ẹ̀yin ò fi ní wọná ọ̀nà táwọn ọmọ ẹ̀yin ò fi ní wọná lẹ́ẹ̀mọ́ wà nítorí tí ọba fi lè struggle fọmọ rẹ sọmọ bá fi lè wà nípò pé inshàlá ilẹ̀ jẹ̀nà wà láàkó rè sebára rẹ lọ́mọ ti jáde ok nísìnyí àwọn onílàákà yìí sọ pé tí a máa ń wá nǹkan mẹ́ta wọ́n á sọ pé mẹ́tẹ̀ẹ̀tẹ̀ ò ní bọ́ sí o àmẹ́yọ̀ kan láàrìsẹ́ ṣé a ní lọ́síwájú ni àbá nífàsẹ́yìn lọ́síwájú la ní torí pé ti di three minus one ó sì ń kú two ẹni tí ń wá two kò dàbí ẹni tí ń wá three torí ó gbogbo pé kọ́ ma wọn kọ́ jẹ́ ìyàwó fanabi Muhammad sallallahu alayhi wa sallam ah anabi kìí ṣe pé ń sẹ̀mí olówó kìí ṣe pé bóyá ń ṣe sẹ̀mí ọlọ́lá kí wọn á nìkan náà tó á ń ti àwọn èèyàn fẹ́ ká pé ọmọ wọn jẹ́yàwó fanabi sallallahu alaihi wasallam ni aljanna ni torí pé bíntín láyé irọ́ lásán irọ́ lásán gbogbo tọ́yìnrìnyìnrìn rọ tó kú ní ìsìn gbogbo tọ́yìnrìnyìnrìn wọn ní ọ̀bọ̀ wọ̀ sáré tó ń torí ẹ̀ ló ṣe jẹ́ pé ńgbà tó jẹ́ pé ó rí ọ̀pọ̀lọpọ̀ pé wọ́n lọ́ọ́ fọmọ fẹ́ni tí ń ta gbó wọ́n fọmọ fẹ́ni tí ń ta kokéènì nítorí pé à ayé yìí owó láfi sáyé o owó sì ń bẹ lọ́wọ́ rẹ̀ bí ṣẹ̀kẹ̀rẹ̀ ẹ gbọ́dọ̀. so ọlọ́run fọmọ fún ẹni tó yẹ pé wọ́n jọ sórí ibú nítorí pé wíwẹ̀ tí wọ́n máa ń fi owó haram tí wọ́n máa fi ń tọ́jú ọmọ rẹ̀ tí wọ́n fi owó haram tó yẹ pé ńlọmọ rẹ̀ fi sẹ̀mí sẹ́mi pé lẹ́yìn ẹ̀ kọ́kọ́ jẹ́ sábàbí kanú sábàbí mẹ́rin tí ìjádùn ọgbà wa mat'amuhu haram wa mashrabuhu haram wa malbasuhu haram wa ghudhiya bilharami fa anna yustajabu lahu. anabi sallallahu alayhi wa sallam ń sọ nípa arìnrìn àjò dáké lórí ìrìn àjò rẹ̀ yẹn àṣàáṣẹ àgọbàrọ eruku yóò kún gbogbo orí kún gbogbo ara rẹ̀ irun orí rẹ̀ ó sì rí sákúsákú kò rọ́jú ráyè yarun sẹ́rí fọ́ọ̀mù bó ṣe wà tí ò bá kú lọ́mọ àmà ní derúkú síra rẹ̀ lórí o èso lọ́mọ àmà ní ọ̀tọ́jú ara rẹ̀ bọ́ bí ìrìn àjò ṣe gbà ó tún á dó ní ìrìn àjò sábàbí tádùn àmà fi tètè gbà ní. yẹ̀múdù yadayhi ila sama yóò tún á gbọ́wọ́ sókè yóò gbọ́wọ́ sókè sí sámà. gbígbọ́wọ́ sókè náà sì ń bẹnu sábàbí tí máa jáde ọgbà. إن ربكم hayiyyun كريم، وإنه لا يستحي أن يرفع yarfa'a عبده يدي، ثم thumma yarudduhuma sifra olúwa ẹlẹ́dàá yín onítìjú ọlọ́rẹ ni o ojú àmà tí ọlọ́run pé kẹ́rù òun kan gbọ́wọ́ sókè tọrọ nǹkan kan òun kọ́ wá dáwọ́ náà padà lófo ìyẹn ni dá padà lófo sábàbí gbígbàdúrà mi tún ya rọ́bì ya Rabb sábàbí mi tunu ti ma jáde gbà torí gbogbo ẹni tí ma ń bẹ lọ́hùn pẹ̀lú ya rọ́b ya rọ́b ya rọ́b Rabbana ya rọ́b Rabbana àdúrà máa ń gbà. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخذيت وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم أن آمنوا بربك فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخفنا ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا ربنا ربنا تو عم بين قدم معه لن يليك كانوا كلا الله بواسو فاستجاب لهم ربهم أني لا أضيع عمل عامل منكم من ذكر أو أنثى بعضكم من بعض الآية lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́lọ́run ọba dá wọn lò torí ẹ̀ làwọn olùmọ̀ nípa tẹ̀síìrì ni wọ́n ti sọ wípé èèyàn ò ní bẹ́lọ̀n pẹ̀lú rọ́bànà rọ́bànà kádùá wá lẹ́yìn rẹ̀ rọ́bànà kádùá tún wá lẹ́yìn rẹ̀ rọ́bànà kádùá tún wá lẹ́yìn rẹ̀ lẹ́ẹ̀ márùn bẹ́ẹ̀ àfi kọ́ lọ́wọ́ bọ́ gbàdúrà rẹ̀. torí rẹ̀ apá kan nínú àwọn olùmọ̀ sọ pé ismullahil a'zam ar orúkọ ọlọ́run tó tóbi jù òun náà ni ar-rabb èyí tó yẹ pé wọ́n kì í fi pè ọlọ́run. ń ti mu haram ń ti wọ̀ sọ́run haram ohun tí wọ́n fi ń tọ́ ọ haram àbí tí wọ́n ti fi tọ́ torí ẹ̀ làwọn máa sọ pé aklul haram mani'un min mawani'i ijabati du'a ká máa jẹ haram olùkọ́ dínà kan ni nínú àwọn olùkọ́ dínà kádùn ọgbà tọba á lọ wọn fọmọ fọdaràn sọmọ pé ìwọ náà ti sọ ọmọ ń ẹnìkan sọ nígbà tó wàá tọrọ ọmọ yín wọ́n ní òkè ẹfẹẹfẹ bẹ́ẹ̀ ni ẹjọ́ iṣẹ́ wò lẹ ń ṣe ó ní yahoo yahoo boy lò à ìwọ kọlá fìfún ọlọmọdé asọmánù torí pé ẹ fẹ́ ọmọ fún gbéwìrì so eléyìí ẹ ti kò tí ẹ ti rọkọ ìyàwó rẹ wá yan ọ lè kẹlẹ pé èyí tó bá rí ọ jẹ owó máa ń fẹ́ lọ́wọ́ àwọn ọmọ nfa ọba dìjà ìyá bá fi kẹ́rẹ́ ó fi bù ọ ọwọ́ kó ń pa lọ́ọ́ di yàrá ṣé ìsèpò rí inú yín fẹ́ takoto dé bàbá aráfa èèyàn á tọrọ ọmọ ẹ̀ ń béèrè sẹ́tíǹsì ẹ̀ gbádùn <laughs> á béèrè táwa kó èèyàn ní máa gé ńkọ́ tí wọ́n máa fi jóògùn sẹ́wọ̀n kí ni wọ́n bá pàkẹ́ wọ́n kó tọmọtọmọ yín náà ni torí ẹ̀ e rí i pé nínú sẹ́ńlá tí ń bẹ níwájú òbí tó fẹ́ fọmọ lọ́kọ òun náà ní irú ta tí ẹ̀yin yà ń pé o tó mọ̀ yà. ẹ wò wò irú ta náà tó fi fi ọmọ yín. ìdí nu fi ń wo àwọn alayhi wa sallam. bákan náà anábì sallallahu alayhi wa sallam gbogbo àwọn ìyàwó tó fẹ́ tó fẹ́ tó fẹ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àánú ni àánú ló jọ fẹ́ wọn wà ìlà tánàbì bá jẹ́ ẹni tó kúndùn obìnrin ni tó women monger anábì sallallahu alayhi wa sallam kò bá ti fẹ́ abilékọ ṣùgbọ́n anábì náà ní sọ fún Jábìrì ibn Abdillah radiyallahu anhuma o ti fẹ́yàwó ni àbó ti fẹ́yàwó ó ní mo fẹ́yàwó kí wọ́n lọ fẹ́ ọmọge àbábilẹ́kọ ọlábilẹ́kọ ni ọ̀ọ́ èsè tí ọ̀jẹ̀ pọ̀ ọmọge lọ fẹ́ tọ́wọ́ máa bá a ṣeré tó náà máa bọ́ ọ ṣeré ànábì tí ń ṣe wá lójú kòkòrò bá ń lọ́jọ́ pé ninety nine point nine percent gbogbo ìyàwó tó fẹ́ ń kọ́ abilékọ ni wọ́n ó tó wá di pé jábìrì wọn sọ pé à ní tó fà á tó fi jẹ́ pé àwọn abilékọ ọmọ fẹ́ òun náà ni pé bàbá mi kú ó fà àwọn ọmọ alẹ̀ àwọn àbúrò mi tó sì fi sílẹ̀ obìnrin làwọn náà tó bá yẹ pé ọmọge mo bá fẹ́ irọ́ wọn náà ni ọ jẹ́ so àní rẹ ni tí ó bá ẹnìkan wíńgbà tí gbogbo nǹkan bá ń dàrú lé sàmẹ́ni tó ti lé experience tó dàgbà yóò lè máa bá mi tọ́ wọn yóò lè máa bá mi kọ́ wọn ah anabi sallallahu alaihi wasallam ni wọn náà rí wí ok tó bá jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam bá wá jó lójú kòkòrò obìnrin kọ́ ṣé àwọn abilékọ ni wọ́n á máa fẹ́ rárá o. tó ìgbà tí bàbá yìí wá sọ fún ànábì sallallahu alaihi wasallam pé máa fọ́ máa mí kan fún ọ tọ́ pé ń bẹ́nu àwọn obìnrin tó rẹwà jù nínú àwọn ọmọ lárúbáwá ṣé ẹwà rẹ̀ lànàbì gbọ́ ló fi fẹ́ fẹ́ ni àbí nítorí pé bàbá yìí sọ fún anabi sallallahu alaihi wasallam pọkọ rẹ ti kú ìwọ wa ni máa jẹ lẹ́nu ojoojúmọ́ pé ó sì wo nǹkan ó sì wo nǹkan nàbí ọ̀fẹ́ ọ̀hún ó sì wo nǹkan nàbí ọ̀fẹ́ ọ̀hún. kìí ṣe torí ẹwà rẹ̀ torí àánú àánú yẹn ti bọ́nà méjì dé bá ọkọ rẹ kú ẹlẹ́ẹ̀kejì ó wù sí kíkà nàbí ọ̀fẹ́ o. gẹ́gẹ́ bí Hafsa ọmọ Umar radiyallahu anhuma ìgbà tí ọkọ Hafsa Umar anhu wọ́n wá ń ọkọ mi ìfọ́mà rẹ̀ àwọn bàbá rere nìyà o yóò ṣe jókòó ń bẹ̀ ọ́n wọ́n ń ọkọ mi ìfọ́mà rẹ̀. ọwọ́ á fi lọ Abubakar Abubakar lòun ọ̀fẹ́ ó fi lọ Ali Ali lòun ọ̀fẹ́ ẹ lákùn tó bá jẹ́ yín sínú yín ó dùn náà kìí ṣe búrẹ́dì ló fi ń lọ́yàn o wípé búrẹ́dì yóò inú búrẹ́dì tó dáa jù ló wà o mo rò pé yé ẹ kódà gan bí ẹ bá gbé pamọ́ fọ́sẹ̀ mẹ́ta mo mọ̀ pé wọ́n fẹ́ràn kọ́ ọmọ gbé nǹkan pamọ́ kásìn tí ó ṣe ọ̀sá lọ ọ̀fẹ́ wọ́n sì ní ìfẹ́ ọ̀sá gba mo bù ọ́ síbi ìtọ́ ọmọ wa ni òdìdí ọmọ wípé ẹ báyìí báyìí báyìí ni ìmọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ ìfẹ́ so ó wúwo púpọ̀ tọ́ gbàdúrà wà lọ́ọ́ fẹjọ́ sùn ànábì sallallahu alaihi wasallam pé ìjáwé yẹn yìí sì dùn mí wọ́n fọmọ lọ wọ́n wọ́n láwọn ọ̀fẹ́ anabi wa sànù sallallahu alayhi wa sallam ẹ wo báànú yẹn ti wá torí bàbá ń wọkọ fọmọ ọkọ ti tẹ́lẹ̀ ó ti kọ wọ́n wá ń wọkọ míì fún un ìbànújẹ́ tó wá sí Umar àárín àwọn èèyàn tí wọ́n já síwájú ní Islam lè dàrú tí wọn máa sọrọ tó yẹ pé bóyá ẹ̀yìn ọ̀rọ̀ tó yẹ káwa náà dá sí ni tá a fàjúrò ẹ gbọ́ pé màá ń bá yín sọ̀rọ̀ ọ̀rọ̀ kí ló ń sùn dákun gbẹnu sán ọ̀rọ̀ dùn lẹ́nu yóò lè tó sì wọn náà lẹ́nu tó àfọmọ lọ́ńdẹ̀ òní ṣe mọ̀ pé <laughs> wàhálà yóò kọ́ntínú ànábì wàá fẹ́ pẹ̀tù sáwọ̀ ànábì fẹ́. ẹ worú dùnú tá ànábì sallallahu alaihi wasallam tó kó bá Umar torí ẹ̀ ń jọ́ tá ànábì sallallahu alaihi wasallam kọ Hafsa Umar tètè pàkíyèsí rẹ̀ ni wàá tẹ́pin mo rò pé yọ tó o bá fi lè lọ lọ báwọn so mo rò pé ẹ ẹ mọ̀ pé bílẹ̀ fùsẹ̀ rí nìyẹn tẹ́ bá wọ experience life ní ìsìtẹ́nìkan bá pàdánù kankan ọmọ struggle by all means kó n tún fẹ́ rí nǹkan padà tó bá yẹ pé àwọn àṣìṣe ló ṣe ó fi ẹsẹ̀ gbé ni ló fi lose nǹkan yóò máa ṣe àwọn àdéhùn kàǹsùkàǹsù mo ti kọ́gbọ́n orí mi ti pé irú àṣìṣe ti ṣẹlẹ̀ á lọ mẹ́jẹ̀ wọn ò tún dẹ́rú ẹ̀ wò ẹ rí i pé ó lè fi eléyìí kárì ẹ Yorùbá wọn là gbọ́dọ̀ tún pẹ́ lórí ìkúnlẹ̀ mọ́ gbẹlẹjọ bá ti ṣe kí ni tó bá ti mẹjọ ẹ lẹ́bi wọ́n sì lójú ńkọ ní rojú sànú dídé ńlẹ̀ ọmọ rẹ̀ padà lé ìwọ bá gbà padà la ilaha illallah ìgbà míì tó bá lọ yọ àwọn eyín oró yóò sọ fún ọ pé kékeré lórí tẹ́lẹ̀ ìwọ ni kọ́ lọ ń bẹ̀ mí tẹ́lẹ̀ sẹ́kìrì àkọ́wé ogun àwọn that is past mo rò pé yé torí ẹ̀ wọ́n sọ wọ́n á pa lówe lédè làrúbá wọ́n ní kì í ṣe gbogbo ẹni tó ń struggle láti rí nǹkan kan kó nù ní máa máa sọ tí nǹkan náà bá bọ́ sí lọ́wọ́ ṣe máa kíyèsí eléyẹn nínú láìfù yín kì í ṣe gbogbo ẹni tó struggle láti ní nǹkan kan tó wá padà ní ni wọ́n máa maintain ní ìsẹ ìyá ńlá wọ ọ̀run ti báwọn ṣe dọ́dọ̀ ànábì mọ́ àwọn náà yọwọ́ débi pànábì fi ń kọ́ wọn à Umar ní tiẹ̀ bọ̀ ọ́ sẹ́wọ̀n kí tó máa ń rántí ọjọ́ kò sí tàbí ṣùgbọ́n irú rẹ̀ kọ́ ni wọ́n kọ̀ tábọ̀sibọ́sí ká máa bẹ̀bẹ̀ dá padà torí ẹ̀ nísìn nǹkan méjìlá náà bí fẹ́ tó fi fẹ́ fi arábìnrin yìí òun náà ni pé wọn lọ́kọ ti kú ẹlẹ́ẹ̀kejì ó sì wù pé kánábì ẹ pé tí ọkọ obìnrin bá kú á ìbànújẹ́ ńlá ní bẹ́ẹ̀ fún abẹ́ẹ̀rí umu sálámà ni radiyallahu anha nígbà tábù sálámà kú tí wàá tó ní nǹkan tí ó sọ ní inna lillahi wa inna ilayhi raji'un allahumma ajirni fi musibati wa akhluf li khayran minha pé wọ́n lọ pẹ̀lú mi ò nínú àdánwò tó ṣe mí yìí ètò wa lóore ju àdánwò yìí lọ ẹni pé òfin sá fún mi. Umu Sálámà pé ta ló tún lè dá àtọ́ Abu Sálámà àdúrà wò lànàbì ni màá ṣe yìí. kúrò pé <laughs> nítorí pé à abu salama fúnra ara rẹ̀ àwọn obìnrin rere ni ẹ o àtọ̀ sáwọn obìnrin karamba níjẹ́ pé ta ni wà á lófúlé káyọ̀rọ̀ mínú náà gan lọ́dà ẹni tó dáa ju olórí ibu eléyìí lọ aha so àmọ́ àwọn obìnrin wo pé ọ̀dà ọ̀dà bọ̀dà abu salama olókùnrin tó dáa ju ó ti gbàgbé pé ànábì bẹ̀ sallallahu alaihi wasallam tó yàtọ̀ sí wọn náà ìkànnì ọ ìkànnì ọ pẹ̀lú ìyàwó rẹ̀ torí pé ẹ kàn máa bú àwọn obìnrin náà ń gbà mí ni ẹ̀yin gan ìka ní. ìrẹ́ lomi náà gan ní ìsìn ọ̀rọ̀ rẹ̀ dàbí ìgbà tí wọ́n hàn kí obìnrin. àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ kò dókè kò tó sọ̀kalẹ̀. ṣéyàwó nù. ọlọ́run ọba ẹlẹ́dàá wa ló ṣe pa wá láṣẹ. fala tamilu kullal mayli fatadharuha kalmu'allaqa ẹ gbọ́dọ̀ dẹ̀gbẹ́ kù lọ́dọ̀ àwọn ìyàwó ládẹ̀gbẹ́ kúrò lọ́dọ̀ rẹ̀ pátáyányá sẹ́wọ̀n pé ìkàlẹ̀ lomi wàláhì ìkà ìkà burúkú kódà kìí ṣe ìkà díẹ̀ ìkà burúkú ńlẹ̀ lomi. nísìnyìí ó ń pè ìyàwó níyàwó rẹ̀ ẹ jọ wà nù lé pẹ̀lú obìnrin fáwọn oṣù tó pọ̀ onítorí pé wọ́n ṣẹ̀ ọ́ ọ wá wọn so wọn rọ̀ ó fi wọn sórí kọ̀ àwọn ìyàwó yẹn jẹ́yàwó wọn ò sì dá àtà bá kì í ní dáhùn ọ̀rọ̀ àtìlẹ́kùnlẹ̀ báyìí tí wọ́n bá ń bọ̀ wá balẹ̀kùn yóò yóò sáré balẹ̀kùn lọ́gbọ̀n tó ta ta bàbá ti fẹ́ wọlé subhanallah gbogbo ayé wa ń bẹ̀bẹ̀ ẹ dákun ẹ wọ àwọn obìnrin yìí ṣe àtẹlẹ́wọ̀n làwọn obìnrin náà tó bá mi wàláì kàlẹ́ lómi ìkà gbogbo èèyàn gbogbo èèyàn sì bẹ̀bẹ̀ àtẹ̀ntì ń bẹ̀bẹ̀ ńtòsí tí wọ́n jọ wà ń lù àtẹ̀ntì ń bẹ̀bẹ̀ ránṣẹ́ láti ìlú òdì wọ́n bẹ̀bì. àwọn obìnrin ó tún wá sòfin pé wọn ò gbọ́dọ̀ lu ansẹ̀t níbi tí ayé dé yìí sẹ́yìn mọ̀ pé a ní kóbìnrin ọmọ lu ansẹ̀t wa ẹ̀bí ẹ̀ ń bú àwa ẹ̀ ń bú wa ẹ̀ ń bú àwa náà gbọ́ wọ́n ní ẹ wo irú ansẹ̀t tí tanisọ́bẹ̀ lóníkà máa lò fa. So, sẹ́wọ̀n tí wàá tún sẹ́pẹ́rẹ́ sá so àtúgbọ́ mi tẹni tó ní anyone mamnu <laughs> so ó ní wọn ò gbọ́dọ̀ lu asset kankan tó bá rí asset lọ́wọ́ wọn offence wọ́n lè tìtorí rẹ̀ gba query to their father's houses. tọ́ ìgbà tí àwọn obìnrin ó tún wá lọ yánsẹ̀t wọ́n á máa kọ́ mẹ́sìgì ẹ̀ má bínú ẹ̀ dákun ẹ wò wá bá a ṣe mà ẹ dákun torí tọlọ ẹ wò táwọn ọmọ ẹ dákun torí ẹ dákun ẹyìn ẹ wò ṣe é ṣèṣì náà ni wọn náà ṣe èṣì náà ok ẹnìkan sì sì sì yẹn wá dáhùn wọn ní kò sí tọjọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀ mùsíbà yìí ti pọ̀ jù gbogbo ẹ̀bẹ̀ lẹ́yìn gbogbo ẹ̀bẹ̀ wàhálà ìka lọkùnrin mi lẹ́yìn gbogbo ẹ̀bẹ̀ nígbà tẹ́bẹ̀ yẹn pọ̀ wọ́n kàn yọ àwọn àwé ni pé òun kọ́ ọ lẹ̀ òun kọ́ ọ lẹ̀ òun kọ́ ọ lẹ̀ àbà àbà táwọn náà sì bí máa bì ẹni tí ò ti kọ̀ wọ́n tá a bẹ̀ tì tá a lè rí ibẹ̀ lẹ́yìn kíkọ́ ọ ah, lẹ̀ ẹlòmíì burú o ọlọ́run ọba ọ̀fẹ́ kà ẹ̀hìn ọlọ́run ni ẹ má sọ àwọn obìnrin rọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n àwù yín mọ́. ok gbogbo adúrò oṣù yín ńkọ́ táwọn á fi ń fìyà jẹ wọn wọ́n ti mọ̀ pé ò nídìí wọn mọ́ ọ̀fẹ́ wọn mọ́ dákun tètè tí wọ́n káwọn náà tètè máa nǹkan táwọn náà ṣe láyé wọn. torí ẹ̀ anábì sallallahu alaihi wasallam nítorí pé ọkọ obìnrin yìí ti kú àti nítorí pé ó fi hàn mò ń fẹ́ kánábì fẹ́ mo rò pé ẹ̀kọ́ la ń bẹ nínú kóbìnrin kóró kóró kóró kóró tán kóró kúnná kó wá fi ẹnu ara rẹ̀ gbé jáde ẹ dákun ẹ fẹ́ mi nǹkan ńlá ni o ó ti rò dáadáa dáadáa òun fẹ́ kí léyìí jẹ́ pátánà nínú ìgbésí ayé ó wù òun kó wọn jẹ́ ìyàwó fẹ́lẹ́ yìí tí ọkùnrin bá rò dáadáa tí ò bá jẹ́ sábàbí kan tó jẹ́ níwò ó yẹ kó o lè ṣe àánú irú obìnrin bẹ́ẹ̀ kọ̀fẹ́. ṣèyàn káwọn ọmọbìnrin míì wà nítorí pé ẹnìkan ló fojú sí pé kó bóun sọ̀rọ̀ òun ló wù òun kọ́ fẹ̀hùn òun o ọkùnrin kúmọ́ òun wà ní fifty metres sí obìnrin yẹn wà fifty metres sí ọkùnrin yẹn sì máa wo five thousand metres síbi tóbìnrin yẹn wà pé ẹni tó ń fẹ́ fẹ́ five thousand meters sí ta dúró yìí lọ́wà. ìtòbìnrin sì ń rò ní pé ìtọ́ one fifty meters dákun kọnu sí mi yóò tún máa ti tahajud lórí ọlọ́njẹ́ ọkọnu sí mi sẹ́wọ̀n pé tìjú ń bẹ́nu kí kóbìnrin ọkọnu sí ọkùnrin kọkùnrin ọmọ padà fẹ́ àmọ́kùnrin kí ni ó kí ló fẹ́ dínkù lára tí láti bí tó fi dé títí ń bẹ yẹn wọn pàdé obìnrin mẹ́ta pé wọ owó mi fẹ́ fẹ́ ọ mi ń gbà ìwọ náà ń kọ́ mi ń gbà ọ̀ ń kọ́ mi ń gbà dàrí kò pé kọ́ ọmọ jẹun alẹ́ yìí. àmọ́ àwọn obìnrin níbi tó lágbáadé lọ́dọ̀ tiwọn tó bá fi lè sọ pé kọ́ fẹ́ òun tó bá fẹ́ wàhálà ò lè máa sàárẹ̀. nítorí pé wọ́n mọ̀ wò pé ìtìjú ńlá ni fóun àbí kò ń kó kó ń lu yùn ni nítorí ọmọ wo tó bá rí wa tẹnìkan tẹ̀ ń rẹ́rìn pé ọ̀rọ̀ tó ń sọ fún ọ lọ́n ti ń rẹ́rìn àbí òye so nítorí di eléyìí àánú ń bẹ nínú tí ànábì sallallahu alaihi wasallam fẹ́ ṣe pàápàá bàbá yín sọ fún ànábì ní ìsìn pé ọmọ mi yẹn ń sì máa ń jẹ lẹ́nu pọ́wọ́ nǹkan. tọ́ ànábì wa ànábì àánú sallallahu alayhi wa sallam bàtà sọ fún anabi anabi bá ní bẹ́ẹ̀ ni láti pọ̀ ló wù ká fẹ́ o tẹ̀ sọ pọ́kọ rẹ̀ ti kú a lè fẹ́ anabi wa ni ẹrẹ́ nìkan bàbá yẹn wá ní kánábì ọ̀rẹ́ nìkan tí ó lọ bá gbé obìnrin yẹn wá. nítorí pé ìyàwó tá a fẹ́ fẹ́ jàmá o ó yẹ o wọ́n bá a o tẹ́kójú tá à ń fi ríran ọ̀tọ̀ọ̀tọ̀ nífa tàbí òye wa ẹ̀hẹ́n ní ìsìn tẹ́nìkan bá ń róbìnrin kan tó pé ọ́ masha allah ọmọ ń rẹwà ọmọ ń rẹwà wọ́n wá ń ròyìn rẹ̀ fún wọ ìgbà tí ti sábà bọ̀ rí obìnrin tẹ́ bíútì náà wá sá. but my beauty wọn náà gbọ́lẹ́jẹ̀ kémi náà rí gbóni tó ń ti ń lálà so ọwọ́ á rí bó ṣe wá rí lọ́wọ́ á rí pé actually mi rí ń tẹ́lẹ̀ o kí ló dé ẹ gọ́s mo wo bí mú rẹ kó fẹ̀ díẹ̀ ṣé ó ó lè dá rẹ ni <laughs> torí kí kálukú pẹ̀lú ti ń wò tí èyí bá ti kọ́ ọba gbà kámú. ẹnìkan kan lọ bọ owó bí ni wọn náà bá kó ké bẹ́ẹ̀ bá ti ló bíútì ó bíútì náà nù. ń gbé àwọn bàbá yé jọ wọn ni wọn gbé wá fún anabi sallallahu alaihi wasallam. wọn bá ti rán anabi bá gbé banu amur bonu auf anabi ń bẹ lọ́dọ̀ wọn mo bá lọ bá mo ti gbé dé o tọ wọn ní ọjọ́ ní oṣù Rabi'in al-awwal ọdún keje lẹ́yìn hijira anabi sallallahu alayhi wa sallam. ní kinní kan tó wá ba eyín kinní kan jẹ́ òun náà ní pé àwọn kan sọ fóbìnrin pé tànàbì sallallahu alaihi wasallam tó o bá ti dọ́dọ̀ rẹ̀ kó o sáà di ọlọ́run kó o lọ́dọ̀ rẹ̀ pé a'udhu billahi mink torí pé yóò jẹ́ tànàbì òun nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n ló ti rẹwà yìí náà tó bá sọ pé a'udhu billahi mink. àbí òye yóò jẹ́ kánábì ò tún gba tiẹ̀ tán ẹ̀yin kọ́yàn lẹ́kọ̀ọ́ ni ẹ lè sọ rìsọ́ọ̀tì tẹ́kọ̀ọ́ tẹ́ tí ó mú jáde tán ìgbà náà nàbì sallallahu alaihi wasallam ó wá sọ fáwọn nàbì sallallahu àwọn sọ fáwọn nàbì rẹ̀ àwọn obìnrin pọ̀ o lẹ́yìn ti máa ẹ̀kọ́ burúkú tí wọ́n ní kíá tánàbí sallallahu alayhi sallam torí arábìnrin yẹn so anábì wa sọ fún pé kó sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀ lórí ràkúnmí wọn wá lọ sọ yìí pé sí àwọn ọbabìnrin pé wọn máa ń sọ̀kalẹ̀ fáwọn èèyàn yẹpẹrẹ ni. tọ́ anabi sallallahu alayhi wa sallam àwọn òfòrò tó sọ wọn ò fi ṣe tó bá fẹsẹ̀ rìn lọ anabi wa sọ pé fira rẹ fún anabi ṣebí wọn náà lọ sọ pé ọfẹ kànábi ọfẹ o Ọlọ́run sì sọ pé tí obìnrin kan bá ti fira rẹ fún anabi tó sì wà anabi náà láti fẹ́ ó di ìyàwó anabi náà àbùkátà wà lè kankan fún anabi sallallahu alayhi wa sallam fira rẹ fún anabi wọn á sọ pé báwo lọ́ba yóò ṣe fira rẹ̀ fáwọn èèyàn lásán. tọ́ ọ sọ báwọn anábì sọ bẹ́ẹ̀ kọ́kàn rẹ̀ ó lè balẹ̀ ni o òun tó wá sọ ìtọ́sọ́n sàkókò gbájúra wa lọ lọ́ba tún ní a'udhu billahi mink kó lọ́dọ̀ rẹ̀ anabi sallallahu alaihi wasallam bá ní máa lọ báwọn èèyàn rẹ̀ ìwọ tí ó sìn lọ ẹ̀bùn níbẹ̀ bá délé ẹgbẹ́ fún máa lọ báwọn èèyàn rẹ̀ wọ́n ní máa lọ báwọn èèyàn rẹ̀ kíkọ́ ọ̀lẹ̀ ni o torí àgbọ̀pá náà fi sọ jù bẹ́ẹ̀ lọ tóbìnrin yìí fi lọ àlọ́ gbé. ayé pé gbogbo ẹni tó bá ti sọ fún ìyàwó rẹ̀ náà kọ sọ ẹnu ẹ èyí tó kéré nínú ẹrù rẹ àti èyí tó tóbi mi gbọ́dọ̀ bá kankan nu léyìí tí mo bá padà dé padà sọdọ àwọn èèyàn rẹ lábẹ́ òfin Ọlọ́run kíkọ̀ lẹ́nu apá kan nínú àwọn olùmọ̀ wọn ní kì í ṣe ni ẹ nani ọ ṣàlàyé pé kíkọ́ ọ̀lẹ̀ lọ gbà lérò torí kọ́ dàbí òun kọ́ ọ̀lẹ̀ wọ́n ní bùkátà àlàyé ìdí tí ò fi jẹ́ kíkọ́ ọ̀lẹ̀ òun náà ni pé arábìnrin yóò ti jẹ́yàwó fànàbì ìtànàbì sallallahu alaihi wasallam ń sọ fún ni pé fira rẹ̀ fànàbì kò sì gbà àìkò tí ì fira rẹ̀ fànàbì túmọ̀ sí pé kò tí ì jẹ́yàwó fànàbì. sallallahu alaihi wasallam táwọn fífi ní kọ́ lọ bá àwọn èèyàn rẹ̀ ẹni tí èsì ṣe ìyàwó tó ti fẹ́ sí o lè kọ́ ni. mínísì kan fẹ́ ra oògùn ní fámásì ibi tó sì dúró ọmọbìnrin kankan gba wájú rẹ̀ ọlọ́ba tẹ ọmọ lẹ̀ lọ́ba sọ pé ó kọ̀ ọ́ lẹ̀ a ṣé ìyàwó rẹ̀ ni <laughs> ìyẹn ni tí èsì ìyàwó rẹ̀ tó lè kọ́ lẹ̀ yọ sọ pé ẹ̀dẹ̀ ń jẹnu yà. oúnjẹ núyà náà nílò tó ìyẹn ṣe ìyàwó rẹ ọlọ́kọ lẹ̀ kọ́dọ̀ yẹ kó tún gbé ọ lọ kóòtù kó gbé ọ wá ṣẹ̀rí àkọ́kàn àbùkù torí kí tí ì ìyàwó rẹ bó ló sì fẹ́ kọ̀ lẹ̀ torí ẹ̀ wọ́n sọ yìí pé padà sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ o kìí ṣe kíkọ̀ ọlẹ̀ nítorí pé ẹni tí ànábì sọ bẹ́ẹ̀ fún kìí ṣe ìyàwó ànábì ò tíì fẹ́. apá kan nínú àwọn olùmọ̀ọ́ni kíkọ̀ ọlẹ̀ ni ètò dọ́gba ni pé ẹ̀nà ni á bí ọkọ yànnà náà tó gbà lérò ẹ bí obìnrin kan nìyẹn ó ń fẹjọ́ sùn ó ní gbogbo ìgbà táwọn bá ti jà kọ́ọ̀rù ẹ̀kọ́ gbalẹ̀ bàbá ẹ̀ lọ kọ́ọ̀rù ẹ̀kọ́ gbalẹ̀ bàbá ẹ̀ lọ. wọn á lérìn kí lẹ gbà lérò ó ní tí mo gbà lérò náà nìyẹn àwọn gbọ́ yorùbá kẹ́rù ẹ̀ kọ́ gbalẹ̀ bàbá rẹ̀ lọ ṣé lọ́wọ́lọ́wọ́ báyìí tó o bá sẹ́kù mo lè lù ọ́ pa torí ẹ kẹ́rù rẹ kó gba ilé bàbá rẹ lọ àbí òun ti kọ́ ọ́ lẹ̀ sẹ́mi kó lè túmọ̀ sí ṣàlàyé ń tọ́ gbà lérò ó ní something like that a fẹ́ something like sọ́ọ̀kọ́. ẹ ẹ sẹ́mi pé ẹ lè fẹnu wa rọ́ọ̀fù gbànú bí nínú àwọn àbí àlàyé wa di pé ẹ tá a bá tún ro lọ tá a ro òun dàbí àmàlà sọ ọ yẹ kó lè sọ ojú abẹ́ ń kó pé ọkọ̀ ọ̀lẹ̀ ni ìyàwó sá ti kà ti pé méjì báyìí jẹun pé three minus two so final round ni wọ́n wà báyìí ẹni tí sì ti ń sọ bá yọ padà sọ final náà níjọ́ kan tọ tẹ́lẹ̀ ìbá yé wa ọ̀rọ̀ kan wà tí a ti sọ náà rèé wọ́n ní obìnrin yìí báyìí àwọn obìnrin náà kó ba wọ́n nítorí pé ó bíútì ó bíútì púpọ̀ wọ́n á láwọn kan náà àwọn ìyàwó ànábì ló kó ba sọ àwọn rìwáyà wá lórí pé ànábì ti fẹ́ wọ́n á ń bá túnra ṣe pé tí ó fi lọ bá ànábì sallallahu alaihi wasallam sọ̀sẹ́ àkọ́ àwọn ummul mu'minin làwọn àwọn ò ní jẹ́ onítara owú burúkú tí orogún ìfífẹ́ rórogún so wọ́n wá ní ọ̀kan nu wọn lọ́wọ́ sọ fún pé tọba ti rí tọba ti dọ́dọ̀ ànábì o kó sọ pé a'udhu billahi mink yóò jọ gba tiẹ̀ gan so wọ́n ní lọ́ba sọ tiẹ̀ bá ta. So, so bó ti lọ́nu náà la ṣe sọ pé eré kí la já ń bẹ̀rẹ̀ sí ìyẹn ni pé ọ̀rẹ́ kí lobìnrin ń bóbìnrin ṣe ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ máa ń kọ́ra wọn pàtó bá délẹ̀ tán títí ẹ̀ náà bọ́ tó ń ṣe gíẹ́ bí ajẹ́ kó mi gbogbo àwọn tó bá tiẹ̀ jẹ́ wọn rọ ayọ̀sẹ̀ ni wàláhì àwọn obìnrin máa ń bá tara wọn jẹ́ gan o and that is the reason why gbogbo ẹni tó bá gbọ́n ẹ má jẹ́ ìyàwó yẹn ọkọ rẹ̀ àwọn ọ̀rẹ́ obìnrin wọ́n máa bà tara wọn jẹ́ ni òun gba times twenty ní ti ń kọ́ ìyàwó tiyín kọ́ mọ́ gbà so àwọn kúmáwọn yìí sábà ronú jinlẹ̀ wípé òun ṣe lẹ́jọ́ nìkan lòun máa bárù wọ̀ sí ìpàdé láyé nígbà táwọn ọ̀rẹ́ òun ti wọ́n gbọ́n tí wọ́n ń kọ́ òun pé kó wọ́n má gbàrú ẹ̀ wọ́n sì máa tì wọ́n sì máa tì tí èkó kòtò immediately tó bá ti di pé ó pàdánù lé ọkọ báyìí kálukú sọ̀rọ̀ àtìlẹ̀kùn tiẹ̀. aleykum salaam tánu o ó mú lágbájá ni ká sí nǹkan mo ní ká discuss discuss báwo àbúmbọ̀ láìpẹ́ yìí <laughs> àbúmbọ̀ láìpẹ́ yìí àbúsí ti ní kí n má máa gbàlejò kálejò tílẹ̀ bá ti sú ẹ̀ǹkan mẹ́ o olóṣì ni ìwọ jáde kó mẹ́. wọ́n á ní la ilaha illallah bẹ́ẹ̀ ni gbogbo àná ní la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam kí ló dé tó fi jẹ́ pẹ́yìn lọ́gbọ̀n tiẹ̀ tó dé àgọ̀. sílẹ̀ gbogbo àwọn rí obìnrin kí ni wọ́n máa kọ́ra wọn rí kì í ṣe pọ́ fẹ́ kọ́ bó sì ràn sọ kì í ṣe kọ́ fẹ́ kọ́ bó ṣe máa dirí àbẹ́ẹ̀ rí nǹkan mẹ́rin kì í ṣe kọ́ bẹ̀ kan lọ́ máa ṣe tí wọ́n máa ṣe àbí òye wa so kí á ní ọ̀rẹ́ ẹ̀rọ àbí wọ́n máa sọ́fọ̀ ọ́ máa tí ó tún jíra ẹ̀ ọ́ fẹ́ kọ́ ọ́ ṣe tí fi máa má fà á tábà sì ti tán ìyẹn máa free ni àbí ìlà freedom freedom dẹ́n kọ́kọ́ máa lọ. wọ́n á kọ́ ńkọ́ kúkọ́ kalẹ̀ títí ẹ̀ bá bọ́ tán tọkọ bá gbọ́ dànù wọ́n máa pé tọ̀ ìyẹn gbà mí ẹ̀ rà mí o òun èrà yẹn lù wá àbí ẹ̀yin máa ra yẹn <laughs> eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ akramakumullah obìnrin máa bá tóbìnrin jẹ́ ni àwọn kọ́ lẹ́kọ̀ọ́ bí nǹkan gidi iná ni nínú nǹkan tó tún yẹ ká kíyèsí àwọn terminologies táwọn kan ń lò tí wọ́n mọ̀ túmọ̀ rẹ̀ ìwọ you are not used to the terminology má gbà o before you know báwo ni wọ́n ṣe ń lò. ẹ náà rí nísìnyí àwọn ọmọbìnrin tí wọ́n gbé máa rí i pé bóyá ẹni tó pọ̀ jù láwùjọ bóyá wọ́n á máa ṣe bóyá jazakumullahu khairan àbí òye wa bóyá gbogbo àwọn wẹ́ẹ̀dì lárúbá tó bá ti pọ̀ lẹ́nu ọmọ bá ń so bó sì lọ lò kánú tuntun ọ̀tọ́ ẹ̀ tí ìdọ̀dára yín so ẹ̀ ń gidi lọ́wọ́ ní a'udhu billahi minka ẹ̀yẹ́ gbọ́nù dánilẹ́kọ̀ọ́ lónìí kọ́ máa ń mọ̀ ń tà ń sọ kọjá pé ọkọ tó bá ti fẹ́ pé tí ó jọkùnrin ọgbà tiẹ̀ ní a'udhu billahi minka lọ́nà ọba sì ló bá nàbì ṣe ló pé máa lọ bá ìyẹn gbọ́dọ̀ kíyèsí èdè wa èdè wa tá a gbọ́n tó ọba tí ì mọ bẹ́ẹ̀ ṣe ń lo èdè míì èdè wa ni wọ́n sọ nítorí pé àìdákẹ́kà sì sọ. So ìgbà tó bá ti fẹ́ lu èdè míì tó gbọ́ wọ́n lè rò pọ̀ gbọ́ ni ló fi lóbó ṣe lóyún nǹkan tó lè tẹ̀yìn rẹ̀ jáde ó lè má dáa so at the end of the day lọ́ba mọ̀ pé mí mọ̀ pé bí wọ́n ṣe máa ń lónú mí mọ̀ pé túmọ̀ rà so ẹ ẹ mà àwọn ọkùnrin wà tó yẹ pé onínú fùfù ni wọn ìbínú burúkú tó bá ṣe gbólóhùn ti jáde kò ṣeé kó jẹ mọ́ torí di eléyìí báyìí arábìnrin yìí kò síjọ́ kan lé ọkọ tó fi di pọ́ lọ kò síjọ́ kan báyìí nílé ọkọ tó fi di pọ́ lọ tọ́ba ẹni eléyìí náà sórí ibu o kò sì túmọ̀ sí pé kò ní wà lìjànà so àmọ́ pé yọ àjẹyàwó ànábì láyé àbí lọ́rùn eléyìí ló ti kú ọ̀mẹ́ so ṣùgbọ́n opportunity ńlá lọ sọnù fún káwọn náà ká kíè sára ká kíè sára ànábì èsè bíi tàwa tí àwọn káwa kúrúntù tí wọn bá sọ orí ẹ mẹ́wàá fún ọ gan ọ sà sọ pé kò burú àwọn tóbi láì mí kò burú òun ti fi òun ti fi ọ náà fa ṣùgbọ́n ànábì sallallahu alaihi wasallam kò dàbí tiwa òun mọ̀ tó máa gbólò yẹn ó sì máa butọ́ à ìyẹn ni kóbìnrin yẹn ń sọ pé ìwọ ọlọ́run gbà mí lọ́wọ́ rẹ̀ nígbà tí àwọn bá sọ ọ Ọlọ́run gbà mí lọ́wọ́ rẹ̀ sọ́yẹ́ kò burú ọ́ dàbọ̀ hmm, Ọlọ́run dákun gbà kó lọ́wọ́ mi èmi náà fẹ́ má kọ́ máa lọ ṣe léyìí jẹba. hadisi tó tẹ̀lé léyìí ó wá látọ̀dọ̀ Jábìrì ibn Abdillah radiyallahu anhuma ọlọ́run nàbì sallallahu alaihi wasallam ayé àti kóbìnrin sílẹ̀ òsì àfi lẹ́yìn téèyàn bá fẹ́ níyàwó kò sáàyè fún ọ láti kọ obìnrin lẹ̀ láì fẹ́ níyàwó ó gbé yẹn yàwó kí lọ fẹ́ kọ lẹ̀ tí wọ́n máa ṣílẹ̀kùn rú rẹ̀ à ayé ó bàjẹ́ púpọ̀ ayé ó bàjẹ́ púpọ̀ ìkọ̀ obìnrin sílẹ̀ náà yóò wá di nǹkan táwọn èèyàn kà kún ó jẹ́ kó síwájú pọ̀ fẹ́ obìnrin níyàwó náà kó tó di pọ́ ọmọ sọ pé ọkọ lẹ̀ olùmọ̀ sọ pé lóòótọ́ o níjọ́ tó sọ ọkọ lẹ̀ kìí ṣe ìyàwó rẹ̀ tó o bá padà fẹ́ ńkọ́ ẹni tó sọ pé o ti kọ́ lẹ̀ kó o tó fẹ́ kìí ṣe ẹni tí kíkọ́ ọlẹ̀ rẹ lè ṣiṣẹ́ lórí rẹ̀ ń gbà àmọ́ lónìí ó lè ṣiṣẹ́ lórí ẹ̀ ó sì ti síwájú sọpọ̀ ọkọ̀ kíláàsì apá kan ni wọ́n sọ pé kíkọ́ ọlẹ́hùn ó ti di three minus one ìyẹn ni pé ọkọ̀ ọlẹ̀ ọkọ̀ ọlẹ̀ ẹlẹ̀ ni so immediately tó di ìyàwó rẹ̀ á ṣírò rẹ̀ torí wọ́n sọ pé i'malul kalami awla min ihmalihi pé fi ọ̀rọ̀ téèyàn sọ ká mú wá sí lílò ó pé ju ká fi sípò kò wúlò lọ ọ̀rọ̀ yẹn ò gbọ́dọ̀ lọ lásán ajẹ́pẹ́kẹ́lẹ́ ni wọ́n sọ ẹnu ọlọ́ọ̀lọ́ mọ ẹni tó padà fẹ́ wọ́n ọmọ ẹni tó sọ pé o ti kọ́ ọ́lẹ̀ lọ́lọ́run bá sì ní kọ́ ọ̀fẹ́ wọ́n so yìgì tán báyìí àwọn èèyàn bá fi yí ọ pé tọ̀ ó ti di three minus one níbo ń bẹ̀ ebi ẹ sọ pé ẹ̀kọ́ ọ̀lẹ̀ níbi ọdún mẹ́wàá sẹ́yìn ah! iye ogún ọdún nìyẹn wọn ní máa jóni lọ́wọ́ ṣùgbọ́n inṣàlá inṣàlá ètò ọdọgba ni pé inṣàlá inṣàlá kọ̀sẹ̀ inṣàlá gbọ́ tó léwu inṣàlá kọ̀sẹ̀ torí gbà tó wí kìí ṣe ìyàwó rẹ̀ ó kàn jẹ́ pé ọmọ ń fẹnu wa rọ́ọ̀fù so obìnrin tó ti fẹ́ kí ló fẹ́ sọ́pọ̀ kọ́ lẹ̀ sí òun gẹ́ tiẹ̀ kọ́ rọ́ọ̀ṣì ẹ̀ ń gbà wọn kó fi hàn pé ẹnu ẹ ẹnu ẹ ọlọ́run mẹ́jọ ọ̀pọ̀ tí wàá sì kọ̀ yẹ kóbìnrin ọmọ gbọ́pin létí kọ́ rọ́ọ̀ṣì ẹ̀ ń bẹ̀rẹ̀ ẹnu ẹ̀hún kó fi má máa sọ̀sọ́kùsọ. ó sì lè sọ pé ọkọ ẹ tí ì sí ìyàwó rẹ̀ lẹ̀. wala itqa illa ba'da milk a lè bọ́kùn lọ́rùn ẹrú kan ṣáájú kó tó di pé ọjà tiwa. ọkàn rẹ̀ ẹrú kan ti ń lọ lọ́nà sọ pé wò mo fún ọ lómìnira ọ̀rà ah, náà ni torí owó olówó nìyẹn bí kí èèyàn rí màálù kún ó so mọ́lẹ̀ àwọn àkàwọ́ ló so màálù yìí máa lọ jàre èèyàn ọ̀nà gbèsè ká tó wá péyàn ṣùgbọ́n àdìsí yìí Abu Ya'la al-Mawsili àwọn ni wọ́n gbé jáde wọ́n sì ní tírà kan máa ń pè ní Musnadu Abi Ya'la tíra ńlá ni olùmọ̀ ńlá ni bàbá yìí nínú àwọn olùmọ̀ àwọn Hanabila so àwọn náà gbé àdéhìí jáde abu abdullahi alhakim neisaburi òun náà gbé jáde nínú tíra rẹ̀ almustadrak ó sì ní hadithun sahih lakinnahu ma'lul wọ́n ní sahih tó pé ń kò sí tọrọ láàyè ọláyè kò sí fi sẹrí adúpẹ́ fọlọ wọ́n ní ibùnú máa já rahimahullah alqazwini àwọn náà gbé àdìsí yìí jáde gbọ́dọ̀ sàábẹmì sẹwọn pé jábìrì lọgbà yìí wá àwọn gbé jáde látọ̀dọ̀ miswar ibn makhrama irú rẹ̀ náà ni ọ̀nà tó bá wá dáa ṣùgbọ́n náà tún láàyè àsìmí ẹgbàá tó tẹ̀lé lè lọ́yànjú ìjà ọwọ́ látọ̀dọ̀ amr ibn shu'aib an abiyihi an jaddi bàbá rẹ̀ wọ́n lò ní Abdullah ibn Amr bàbá bàbá rẹ̀ òun náà ní Amr ibn al-As torí àwọn ṣe ń sọ pé radiyallahu anhuma àwọn ẹni tó ń jẹ́ olùmọ̀jìnlẹ̀ nípa hadith wọ́n láwọn ahadith tó bá ti wá látọ̀dọ̀ Amr ibn Shu'aib àna àbíyì àǹjẹ̀déhì ká já mi lórí ẹ̀ ká gbà pé gbogbo àwọn àdéhìí yẹn ọ̀nà tí wọ́n bá wá hasan wọ́n dára wọ́n sì fi sẹ̀rí. nítorí pápá kan nínú àwọn olùmọ̀sọ pé rárá ọ̀lẹ̀ ṣùgbọ́n àwọn ẹni tó jólúmọ̀dínlẹ̀ wọ́n ní tí wọ́n bá ti gbẹ̀gbà wá wá látọ̀dọ̀ amúr ibn shu'aib àna àbíyì àǹjẹ̀dé ẹgbàá wa tó dára ni yẹn ni pé kìí ṣe torí amúrò ibnu shu'aib làdísì ó fi lẹ kìí ṣe nítorí bàbá rẹ̀ kìí ṣe nítorí bàbá bàbá rẹ̀ àyàfi kẹ́nìkan wá ṣáájú amúrò ibnu shu'aib àná àbíyí àǹjẹ́dé kó wọ́n jẹ́ pò ńlọlẹ́ ló lè kó bá dìsì wọn. mọ́tà bá wò látòrí amúrò ibnu shu'aib lórí bàbá rẹ̀ àti bàbá bàbá rẹ̀ kọ̀ láàyè. torí ẹ̀ wọ́n gbẹ̀gbà wáyé wá. Wa, wọn lánàá bí sallallahu alaihi wasallam pé la nadhra libni ádámà fi ma la yamlik kọtọ kí mùsùlùmí kó sì lérí láti fi nǹkan kan ṣe ìjọsìn fọ́lọ́run ní nǹkan tí wò ní kápá lórí ẹ̀ bí kò sọ pé wọ́n lọ tó bá jẹ́ kó ṣe àṣeyege nínú ìdánwò tó ń ṣe yìí òun sì fi. bajaji tó wà nínú ọ̀nà mọ́ṣáláṣí ṣe sára <laughs> kí ẹni tó ní bàjáàjì ọmọ wù ọ ikọ̀ dájú para rẹ̀ dá bàjáàjì tèmi ntẹ̀yìn ọba ní èyí fi ṣe nàdùr ntọ́ba jẹ́ tiẹ̀ ni ló fi ṣe nàdùr torí nàdùr ìbàdàn ẹni tí ó sì ní nǹkan fi ṣe nàdùr kò gbọ́dọ̀ fi ẹnìkan máa ń gba búrẹ́dì ládùúgbò yín ó sì máa ń gbóná fẹlifẹli ìwọ ọ̀sánwó búrẹ́dì yẹn o wọ́n á sọ pé tọ́lọ̀ ọ̀bẹ ẹlẹ́dàá bá gbà fún ọ tí bàbá tó tọrọ ràn lọ́wọ́lọ́wọ́ rẹ̀ tó bá ṣe ó ní káwọn èèyàn kó wọ́n mú búrẹ́dì ọgbọ̀n lórí àtẹ yìí ó ń búrẹ́dì láàárọ̀ ọ̀la ṣé ẹ̀sánwó rẹ ni tí búrẹ́dì bá sá ti ń bẹ lórí àtẹ wọn máa mú ọkẹ ọdà lóru nù ó lé nu ǹjẹ́ èèyàn bá ti ní èèyàn gbọ́dọ̀ fi ṣe ìlérí. wala itqa lahu fima la yamlik ẹ̀ sì lè bọ́kùn lọ́rùn ẹrú ẹrú tẹ̀ ní kápá lórí ẹ̀ èèyàn fẹ́ jalè yẹn náà wọ́n sọ pé wọ̀nyí o ti dòmìnira òmìnira rẹ̀ o ẹrú náà yẹ kó béèrè pé sẹ́ẹ̀ ti rà mí ni ẹ̀ fi fún mi ní òmìnira wala talaqa lahu fima la yamlik bẹ́ẹ̀ ni ẹnìkan ò gbọ́dọ̀ kọ̀ obìnrin sílẹ̀ lóbìnrin tí ò tí ì jẹ́yàwó rẹ̀ obìnrin ò jẹ́yàwó rẹ̀ kí ló fẹ́ kọ̀ ọ́ lẹ́sìn abọ́kan fẹ́ máa jẹ ìtìrẹ́yìn. akhrajahu abu dawud at-tirmidhi abu dawud àti imaamu tirmidhi ló gbé jáde wa sahhaha at-tirmidhi ní hadithan sahih wọ́n wá gba ọ̀rọ̀ wa látọ̀dọ̀ imaamu bukhari. Bukhari ò gbé jáde o Bukhari wá sọ̀rọ̀ àsọlé lórí àdìsí pé innahu asahhu ma warada fi àdìsí yìí ni àdìsí tó gún régé jù nínú àwọn àdìsí tó wá nípa sáà lè kọ obìnrin tá a ti fẹ́ lẹ̀ sáà lè bọ́kùn ẹrú lọ́rùn ẹrú tó ṣe wípé kìí ṣe tiwa àdìsí yìí làdìsí tó fẹsẹ̀ rìn lẹ̀ jù adúpẹ́ fọlọ́ eléyìí ti parí gbogbo àwọ̀ lórí àwọn ètò síwájú tí wọ́n sọ pọ́ láàyè so eléyìí fi hàn wá pé obìnrin tí èsè ìyàwó wa a lè kọ́ lẹ̀ ẹrú tí èsè ẹrú wa a lè bọ́ okùn ẹrú lọ́rùn rẹ̀ so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ tó o bá wá bọ́ okùn ẹrú lọ́rùn rẹ̀ ọkàn tá a dànù kẹrú náà má dà tọ́mì tó o bá sì lọ kọ obìnrin tí èsè ìyàwó rẹ̀ lẹ̀ o ti ṣàṣejù ó tẹ́ nítorí pé ẹni tí èsè ìyàwó rẹ̀ kí ni wọ́n fẹ́ kọ́ lẹ̀ fún kíkọ́ ọlẹ̀ rẹ̀ ò rí nǹkan kan kọ́ ọlẹ̀ eléyìí jẹ́ àwọn nǹkan tá a fẹ́ mẹ́nubà lónìí nípa pé kí mùsùlùmí kọ́ lọ mọ̀ wípé téèyàn bá fẹ́ obìnrin obìnrin yẹ kó máa sọ ọ̀rọ̀ rere lẹ́nu eléyìí tí ó jẹ́ ọpẹ́ ńlẹ̀ ọkọ̀ kìí ṣe pé kóbìnrin wọn máa sọ àwọn ọ̀rọ̀ burúkú eléyìí tí ò ní jẹ́ ọkọ ẹ̀kọ́ ńlá la kọ́ lára obìnrin yìí wípé ọ̀rọ̀ léèyàn ọkọ so ọ̀rọ̀ rere ló yẹ máa tẹnu obìnrin bọ́ ọlọ́run ti kọ́kọ́ rẹ nígbà tó kọ wọn náà ara rẹ ọmọ ìlera rẹ kúrò ní ọkọ. ẹ̀hẹ́n mọ̀ pé o ti fẹ́ tán ọ̀ mọ̀ pé èèyàn abú lọ fẹ́ níjẹ́ o lọ́ọ́ àrí màláìkà sẹ́ńdé o ti fẹ́ náà ní kò mẹ́ńtẹ́n tó o máa ń sọ ìsọkúsọ nípa ọkọ rẹ àbọ̀ ń sọ ọkọ̀ bá kùn gbé ọ̀rọ̀ sí ó súnmọ́ ọ̀tara rẹ̀ pàdánù ọkọ̀ àwọn ẹni tó sì ti pàdánù kọ tiwọn àwọn ni ó lè ròyìn fún ọ torí kò tí ì ṣe rí ó ti ṣe mọ bí ṣe rí bákan náà ká mọ̀ pé a gbọ́dọ̀ ta ẹnu àlá wa ìyàwó tí èyí ṣe ìyàwó rẹ ò lè kọ́ lẹ̀ eléyìí jẹ́ tàwọn bàbá àtàwọn mọ̀lẹ́bí ọkọ sẹ́mọ̀ pé tíyàwó rẹ bá ń hùwà kan táwọn bàbá àti màmá rẹ sì ti ń wò kó ti yẹ kọ́ lẹ̀ tí wọ́n bá kọ́ lẹ̀ sẹ́mọ̀ pé bàbá rẹ lè sọ pé èmi ọ̀ kọ́ lẹ̀ <laughs> kí lẹ fẹ́ kọ́ lẹ bàbá ìyàwó rẹ ni. àá lè kọ ìyàwó tèmi torí òfin ọlọ́ọ̀ nìyẹn òfin ọlọ́ọ̀ nìyẹn. ìgbà míì àwọn mọ̀lẹ́bí wọ́n lè lẹ̀dí àpòpọ̀ pé àwọn kọ ìyàwó bọ̀dá àwọn obìnrin búkú ni obìnrin yìí báyìí àwọn ọmọ tó ti gbé jẹ fún bọ̀dá ó ti forí bọ̀dá gba pààrọ̀ láì sórí bèbí. so yóò bá lẹ́bù wọ́n lè sọ pé àwọn ọba so àdìsí ní fi hàn àpé wọ́n kàn ẹni tí èsì ìyàwó rẹ̀ ò lè ṣe kí ni ò lè kọ́ ọ lẹ̀ wọ́n kàn lè dán márùn bóbìnrin ṣe ń ṣe àbókùkù kọ́ ọ lẹ̀ àmọ́ pé àwa ti kọ́ ọ lẹ̀ àti kọ́ ọ lẹ̀ kọ́ gbọ́dọ̀ kò ní tẹ́lẹ̀ ìmọ̀ wọn lọ gba lémi ni ṣẹlẹ̀ ìjẹba bákan náà ẹrú tó ṣe yí pé kìí ṣe tiwa a lè bá wọn bọ́kùn lọ́rùn rẹ̀ lópin ìgbà tí wọn bá bẹ̀ wá pé ká bá wọn bọ́kùn lọ́rùn rẹ̀ so ẹrú wọn náà ni ó máa jẹ́ àwọn náà ló lè bọ́kùn lọ́rùn rẹ̀ bẹ́yìn ọba fi bọ́kùn lọ́rùn rẹ̀ tó ń ti polówó rẹ̀ ọ̀fẹ́ bọ́kùn lọ́rùn rẹ̀ ẹ̀ rà ní. tẹ́ ẹ bá ti rà ó ti di tiyín ẹ wàá bọ́kùn lọ́rùn ẹrú tẹ́ ẹ ní tẹ́ ẹ ní kápá lórí ẹ̀. abẹ́lẹ́ wọn bẹ́ẹ̀ lè dà kó fún alálẹ́kùn àgbọ́yé nínú ẹ̀sìn wa kó ràn wá lọ lórí àti máa fà àwọn nǹkan tá à ń gbọ́yé sí wa o kọ́ lọ́ ẹlẹ́dàá wa kó sàlékún mà fún wa. subhanaka Allahumma wa bihamdik أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الله